الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه adúpẹ́ fún ọlọ́run ọba ọ ìkẹ́ ọlọ́run àti àlà ọlọ́run kó bá annabiwa muhammad sallallahu alaihi wasallam àti àwọn alalẹ́ àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ àfití tó bí ọlọ́run ọba àfi bẹ ọlọ́run ọ̀sọ́lá àti àṣetán ọlọ́mọṣẹ́ gba ẹlẹ́sìn fún wa gbogbo àdúrà tẹni kọ̀ọ̀kan wá ń ṣe àti èyí tí wọ́n ń ṣe fún àti táwọn náà ń ṣe fáwọn èèyàn ọlọ́mọṣẹ́ gba ọlọ́mọṣẹ́ sọ ní ọmọ àlìjánná kọlọ́mọṣẹ́ wá ní ọmọ aná الأمراض قسمان الأمراض العضوية والأمراض النفسية وعلاج كل منهما التضرع إلى الله تعالى مشتاقا لقول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم وإذا مرضت فهو يشفيني tí a fẹ́ gbéyẹ̀wò láàrin àsìkò díẹ̀ tí a ní òun náà ni ààrẹ tí máa ń ṣe ọmọ èèyàn ọ̀nà mélòó ló pín sí al'amuradu al'uduwiya ààrẹ ara wal amuradu an-nafsiyya àti àárẹ̀ ẹ̀mí tẹ́yìn bá wà ní ayé méjèèjì lè yàn báyìí nígbà míì yọ́ máa rẹ̀ yàn tó jẹ́ pé èèyàn máa kérora ọ̀yá ẹ̀rí fífọ́ àbí nírúurú àbí ẹ̀yìn dúndùn ẹ̀ṣẹ̀ èèyàn máa pariwo erékún èèyàn máa pariwo àyà nígbà míì ó lè jẹ́ nu ó lè jẹ́ etí ó lè jẹ́ imú òsibí tọ́lọ́wọ́n ti lè dáyàn wò nígbà míì ó lè jójú lójú ọkàn máa sin pin tí wọ́n máa wá mi àdáwò mẹ́lẹ́dọ̀ ọlọ́ nígbà míì ó lè jẹ́ àwọn ọgbẹ́ ẹnu lẹ́yìn tó jẹ́ pé ẹni tára ní òun nìkan lọ́wọ́n padà ní o àwọn táwọn ń wo àwọn ọmọkọ́ rẹ̀ ààrẹ táyé téèyàn máa ń dáàmà fúnra yẹn àtẹ̀yẹ táwọn èèyàn máa bá yẹn mọ̀ tí wọ́n ní ẹpẹ̀lẹ́ o ẹpẹ̀lẹ́ o èmi wọn ò ní kíyàn èèyàn lèyàn sọ fún wọn yí pé ẹ mọ̀ kí mi bóyá tẹ bá kí mi yóò tún fúyẹ́ díẹ̀ nǹkan ṣe mí ah, ọlọ́run àbẹ̀ ọpọlọ agbára rẹ ọlọ́mọṣẹ́ ṣàánú wa ọlọ́mọṣẹ́ ṣàánú wa ààrẹ yìí kò sẹ́ni tọ́lọ́run èéfì kàn kọ́dà ìdérè àwọn anábì ọlọ́run alayhimus salatu wassalam ìmọ̀ rẹ̀ àwọn náà ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ó ti wá fún alápèjúwe nínú alukur'an ní pé tẹ́yìn bá ní sickness èyí tó jẹ́ àárẹ̀ illness ẹ dákun kí ni àbáyọ nínú ẹ̀sìn islam táwọ̀ yìí nítorí tí ọba ti rẹ̀ yàn ìdí ọ̀kọ̀ọ̀kọ̀ wá sínú ọpọlọ yàn ni pé èyàn nípa ẹkú ikú ni ọwọ́ àwọn jùyàn tẹ́yìn ọmọ rántí ipe a ẹ̀rọ pé ẹsẹ̀ yìí mo fẹ́ bá lọ báyìí àdá jiná ẹsẹ̀ ò jiná láti jọ́yìn ọlọ́run ọba bí ọ́ gbogbo ìtọ́ jẹ́ calamity inú àwọn àdánwò ńlá tó ma fi ń kan ẹ̀dá ọlọ́mọsá gbé e kó fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ìtọ́ wọn bẹ lára wa nínú ààrẹ àtẹ̀yẹ́tàmà àtẹ̀yẹ́tàmà ọlọ́mọsá fún alálàáfíà mẹ́ ṣe rí eléyìí solution rẹ̀ nǹkan méjì náà Allahu akbar alákọ̀ọ́kọ́ kéèyàn máa ṣàdúà bọ́ bá ṣàdúà lérí àárẹ̀ nígbà míì gan ọ̀lẹ́ má padà lògùn mọ́ tọ́lọ́wọ́n sì fi àdúà yẹn tó sì fi mú àárẹ̀ yẹn lọ ọlọ́wọ́n bá ń sọ nínú alukur'an ipe wa ayyuba idh nada rabbah anabi ayub aleyhisalatu wasalam ó ṣe àárẹ̀ fún eighty years kò jáde láti inú yàrá dé bankoli nta nínú yàrá ojú kan náà lọ́wọ́ ó sì lo ọdún méjìdínlógún àmọ́ padà ṣẹlẹ̀ nígbà tí ń ṣàdúà ọlọ́mọ bá wọ́n ayuba ìsìnàdà rọ́bà ọlọ́mọ ayuba nígbà tí ara ní ó pè wá ọlọ́mọ bá ní. E si ń bẹ̀ ni àbí ẹ nigbati nígbà tí bá pè wá a ní ìmásániyà dòrò ó ní wọ́n ọlọ́wọ́n bá ara ní mi wà ń ta arahamurọ ìmí àwọn ọmọ pé aláàánú ni wọ́n ọlọ́wọ́n kọ́dà kò sani tó láàánú tó wọ́n ọlọ́wọ́n lọ́fi jẹ́ pé nínú àwọn àdúrà téèyàn máa ń ṣe tí ìnira bá pọ̀ ya rahimi. وأنت أرحم الراحمين wọ́n ọlọ́run lọ́ba aláàánú gbogbo ẹni tí máa ń sàánú yàn tí ìbá ń bẹ ẹnu ṣòro wọ́n pọ̀ àmọ́ kò sẹ́ni tó láàánú tó wọ̀ ọ́ lọ wọ́n sì sàánú fastajabna la ọlọ́run ọba ní àṣìgbàdúrà rẹ̀ ni àárẹ̀ ara òdìsánlá muhammad salasala anabi ni gbogbo èyíkéyìí tí bá ń nílá nínú ara yín ẹgbọ́wọ́lé bẹ̀ kẹ wá sọ pé a'udhu bi izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa uhadiru téèyàn bá mọ gbogbo àwọn tá à ń nǹkan ọmọ bọ́ fún yà wọ́n máa ń pè bí dán ni wàláì dán ọ jẹ́ ju dán lọ a'udhu bi izzatillahi wa qudratihi ẹ̀gbẹ́ ní dùn ọ́ni erukun ní dùn ọ́nu ẹ̀yìn ní dùn ọ́nu ẹ̀ṣẹ̀ ní dùn ọ́ni a'udhu bi izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru tó bá gbọ́ wọlé tó ń ka bẹ́ẹ̀ ọ́ kà lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ tó bá ti ń nọ́ọ́lá ó tún gbọ́ wọlé ó tún ka ọba ya ò ní gbọ́rọ̀ pẹ̀lú yóò dá ọ lọ tested tá a nábì ní ká lò táwọn afáàsì lò tí wọ́n bá bẹ́ẹ̀ anábì Ibrahim ó ní gbogbo yẹn ó ní ẹ má dààmú tó bá ti ń rẹ̀ yín ọ̀rẹ́ wọn wá ń pè kọ́ wá mọ́ pẹran fáwọn ayé ọwọ́ pẹran fáwọn àjẹ́ àwọn kan ni wọ́n dé ọmọlẹ̀ ogun délé ìwọ mọ̀ bí ogun ti ń wá ìwọ mọ̀ bí dógun ti máa ń wá tí wọ́n dógun mọ́ ni. anabi ibrahim fayidá maritu fọwọ́ ìṣfíìnì tọ́ba rẹ̀ èmi o Allah ni máa ń fún mi níwòsàn Allah náà ní sì so mọ́ tádà mi fi ya àyà Quran tó kílíà tọ́ba rẹ̀ mí fọwọ́ yẹ́sùfìnì níbo ni wọ́n ní ká lọ tọ́ba rẹ̀ wá ń sìn wọ́n ní ká máa lọ́dọ̀ àwọn alájò ká máa lọ́dọ̀ àwọn tí ọ̀gbọ́n tó wa tàbátẹ́rí ń fọ́ tí ní irun tí ń pa yóò máa gbowó lọ́wọ́ yóò máa gbẹran ẹran méje òrùpọ̀ dúdú àgbò dúdú màálù níbo yà wá ní alájẹ ẹ lè bọ́ o ẹ wọ ọmọ tuntun láfi ṣe ìtafẹsẹ̀ yóò eré ibú gbogbo ẹ̀ kò sí ìwòsàn bẹ́ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ní kíni ni ìwòsàn wà àwa muslim wà ní problem àfẹnjí ọba sì sílámù ẹ dáadáa kò sẹ́ni tí ì rẹ̀ ìbá ànábì ọlọ́run lásán yìí sìn ànábì muhammad sallallahu alayhi wa sallam ànábì ọ̀rẹ́ òun náà ẹnìkanjọ́ kan ó ní ara ní òun ọ̀rẹ́ òun ah ṣé òun nìkan ni ànábì ni ẹ̀ eh, dákẹ́ nu ẹ̀ فإن عهق مرتين أو كما قال صلى الله عليه وسلم bẹ́ẹ̀ bá ń fọ́ yín àbí inú bá ń run yín àbára bá ní gbogbo àárẹ̀ tí máa ń ṣe yín yẹn máa ń ṣe mí náà ṣe wá rí ìnira ìlọ́po méjì ni wọ́n máa ń fẹ́ mi tẹ́lẹ̀ bá ń fẹ́ mi ní ìtẹ̀yìn orí tẹ́yìn bá ń rí ìlọ́po kan méjì rẹ̀ ni wọ́n ń fẹ́ mi tínú bá ń run yín ìlọ́po inú run lẹ́ẹ̀mejì ni wọ́n ń fẹ́ mi tí mo jọ́ ga yín kí n lè bá a mọ̀ pé ọlọ́mọbẹ̀ẹ́ lẹ́yìn náà ìdókòwò náà ni àwọn herbs tàdáwà ibadallah anábì ni ẹ máa sógun wòsàn fàyín náà láàlàmù yẹ́dà àdá ọlọ́run wọn fàánù kankalẹ̀ illa wa ta'ala shifa àfikọ́lọ́run wọn fi wòsàn rẹ̀ sérí ilẹ̀ nínú ẹgbà wa kan alimahu mọ́ni alimahu jahilahu mọ́ni jahilahu anábì ni egbò àti ewé àti gbogbo àwọn àwọn àgbo tá a máa ń lò yẹn anábì ni ìmọ̀ ń ṣiṣẹ́ o ọlọ́run ń lò sábàbí ọlọ́run gan ní fún yàn wòsàn ọwọ́ fi ṣe sábàbí owó yín lọ́lọ́run kọ́kọ́ mẹ́ṣẹ̀ ní Qur'an ọlọ́run ni mukhtalifal alwanuhu ọlọ́run bá ní kọ́lọ̀kọ́lọ̀ lóyin ẹ wá ń wo yín ran ẹ̀ máa láwo yín fún àrùn tí bá ń ṣe yín fihi shifa'un linnas ọlọ́run ìwòsàn bẹ́ẹ̀ fún yín ta ni wò yẹn sàn ọlọ́run ta ló wá fi ìwòsàn sínú yín ọlọ́run kí ni wọ́n gbé lóyin ṣe bí àwọn e, e, ebéwé ni ká pè é àwọn kòkòrò ọ níbi àwọn ọmọ fún àwọn fúláwà mu látara ewé wọ́n mọ̀ fún mu wọ́n mọ̀ fún àwọn àwọn dúndùndùndùn tó wà nínú fúláwà yẹn àrẹ ewé náà ni oyin ti jáde jàmbá tó bá wá fún mu tí kò bá le tán tó bá wá yàgbẹ́ kalẹ̀ ìgbẹ́ rẹ̀ tó wá yà ní ilà wa ńlá là ń pè lóyún ìgbẹ́ là ńlá àmọ́ kì í ṣègbẹ́ ti ń rùn ìgbẹ́ tí ọlọ́run ọba aláàfáà sí anabi ni aleikum bi ṣefa ayin ìwòsàn méjì ń bẹ fún yín tẹ́ máa lò alukur'an wal asal alukur'an àti kíni àtòyìn alukur'an ó jẹ́ spiritual oyin kọ́ ó jẹ́ physical èyí ni fún sickness prayer and medicine bẹ́ẹ̀ ni ká bá lọ́wọ́ ológun tó bá kú ọ̀pá rẹ̀ ni àmọ́ gbà mí ìyẹn máa ń ṣàdúrà téèyàn ní bùkátà sí kéèyàn ti wá ṣàdúrà tára ò tí ì yá bọ́sibítù lọ gbọ́dọ̀ àwọn alágbó lọ ẹbọ ọbẹ̀ nìkan ló ní ṣe o sì ní lo ọtí o sì ní lo sẹ́pẹ̀ o ní fi ajá ẹlẹ́dẹ̀ ìtọ́lọ̀ lóhun ọ̀fẹ́ o ní fi ṣèwòsàn torí ànábì sàṣálà ni máa ja'ala Allahu shifaa'akum fima harama alaykum ní tá a ṣe léwọ̀ fún yín pé kẹ́mọ́ débẹ̀ a ní fi ìwòsàn síbẹ̀ fún yín ọlọ́run ni ẹ má mutí ọlọ́run tó wá fi ìwòsàn síbẹ̀ ó di takora eléyìí ni àrùn ara bí wọ́n ti ń ṣe wá solution mélòó ló prayer and medicine gbogbo tí ń dààmú ẹni kọ̀ọ̀kan wa léríkèríkè ara wa ọlọ́mọṣẹ́ ìṣànú wa ọlọ́mọṣẹ́ fún alálàáfíà níparí ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kejì òun náà ni alamuradu nafsiya spiritual problem eré ọ̀fọ́ inú ọ̀run kọ́dà mílíọ̀nù bẹ lọ́wọ́ rẹ̀ yóò sì pokùnso kí ló ṣe tó fi parẹ́ kò ní tí ó jẹ ni wọ́n nírọ̀ ní tí ó jẹ wà ńlẹ̀ ní tí ó mu òun ló ní gbogbo káyìí òun ló ní gbogbo eléyìí eléyìí ìbànújẹ́ ni wọ́n ń pè é àárẹ̀ lónà ìbànújẹ́ ni káyọ̀ sùnyàn kí ìmọ̀ láṣeyọrí kí ìfúnpinpin inú ẹ̀mí kí o lé ilé ìfáàkọ́ ọmọ bá promise and fail kí o wọ ọmọ kí ni rọmọdún kó wo ìyàwó kí ni rọmọdún kí ẹ wo bàbá kí inú ọmọ dùn kí ẹ wo iléeṣẹ́ ọkàn máa banú jẹ́sà ìmí ní í ṣe pẹ̀lú àlìjànú ìmí sì ní í ṣe pẹ̀lú pírọ́blẹ̀mù tí ìbá nínú ayé ẹlòmíì gbogbo nǹkan ló ti pé fún gbogbo iṣẹ́ rẹ lọ déédéé àmọ́ síbẹ̀síbẹ̀ inú rẹ̀ dùn àwọn àlìjànú burúkú kan ni wọ́n ń dà á láwọn yọkàn máa bínú òdì ṣẹ́rí eléyìí náà rẹ̀ ni àmọ́ egbò kan fi yanjú òun egbò kan fi ṣe kí ni náà fi yanjú kí ọgbẹ́ látijọ́ ọ̀yẹ́ kí n ti bímọ látijọ́ ọ̀yẹ́ kí n ti níyàwó látijọ́ ọ̀yẹ́ kí n ti lọ́kọ sẹ́mi nìkan ni ìwọ nìkan kọ́ ẹ̀pọ̀ ńbẹ́ o ọmọ wa dúpẹ́ ọwọ́ ni wúrẹ̀ ẹ̀ràn torí pé tọ́ bá ti ní àárẹ̀ mi tọ́ bá tètè mú solution wa àlìjànú ọ̀dọ̀ kó ti yọ yọ ma wá mú ọsẹ tí ọ̀yẹ́ kó ma ṣe àyídà kó ti yọ lọ bí ẹ bọ́ àbí kọ́ ọmọ bànkan jẹ́ wọ́n máa ṣèkà ẹni wọ́n máa ṣèkà tí ní ọba tó ní wọ́n máa ṣèkà spiritual problem ọwà mílíọ̀nù sítálíkà ní solówó tẹ́lẹ̀ yìí bá ti dé kí ni solution ẹ máa kọ́kọ́ solution òun náà ni àdúà ọmọ àṣàdùà àdúà wo ló máa ṣe tilawatul Qur'an ó ṣe àlùkùrán ni ọmọ wa kà bọ́ọ̀ bá ṣe ń kà sí bẹ́ẹ̀ náà ni wa shifa'un lima fi suduri òdìjáàdùkùn àìdàtùn rọ̀bíkùn òṣìfáún lima fi sudur ọlọ́run kùránì ẹ̀yìn máa wò yàn sàn níbi àrùn ẹ̀mí ni tọ́ba ama kùránì ká ó ṣe gbọ́dọ̀ mọ́mọ́ ká bó ló ṣe ní mọ́ kùránì ká tọ́jú mùsùlùmí ọ̀lẹ́ lè fi ewu ọ̀lẹ́ fi wọlé kéwù torí kẹ́mi rò lè bá sinmi ẹni bá ń ka kùránì láàárọ̀ láàárọ̀ láàárọ̀ ọlọ́run máa ń gbé bànújẹ́ mi kù fún un ẹlẹ́ẹ̀kejì àdúrà kan bẹ tá tẹnumọ́ nínú isnu muslim prayer uh, thirty four. اللهم إني عبدك ابن عبدك ابن أمتك ناسية بيدك ماض في حكمك عدل في قضاء أسألك بكل اسم ولك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربي قلبي ونور صدري وجلاء حزني وذهاب أمي bí mo ṣe kà á ní ànábì lẹ́yìn òní kà kọ́lọ́wọ́n ọba gbọ́ sétí rẹ̀ ọba tí ò létí bíi tiwa báyìí àmọ́ ń gbọ́ ọ̀rọ̀ èèyàn ní ká kọ́lọ́hún gbọ́ lẹ́nu yàn àbí kọ́lọ́hún mú bànújẹ́ kú ònú ẹ̀mí yẹn ń bẹ láàrọ̀ tó wà jama wọ́n sá máa tẹnu ma lẹ́yìn náà astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi wà tó fi tẹnu ma dáadáa ẹni rọ̀ kàn máa dùn náà nítorí pé ilé ayé kò sẹ́ni títí ọ̀ máa bá a ká tálíkà ń bá tiẹ̀ yí bàbá olówó náà ń bá tiẹ̀ yí lẹ́yìn náà ọmọ wa ṣe sàrà tọ́ ọba ti ń dùn yẹn nú inú tẹ̀ náà ó ṣe kíni inú tẹ̀ náà ó dùn inú rẹ̀ bá ti ń bàjẹ́ púpọ̀ oye máa ṣàánú àwọn èèyàn máa fún àwọn èèyàn lóúnjẹ máa bọ̀ àwọn èèyàn lówó máa tọrẹ àṣẹ Ọlọ́run ni pé bọ́ọ̀ bá ti ń dùn ẹnìkan nú á dùn wọn náà nù mo wá bẹ̀lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kọ́lọ̀hún ọwọ́lá agbára àtàánú àtàárẹ̀ tẹ̀mí àti tara ọlọ́mọsà fún wa ní wòsàn bẹ̀ méjèèjì kò sí ìtì ìpáyàn bẹ̀ kò sí ìtì ìpáyàn tí ọkàn jòkólẹ̀ tí ọmọ ọdún báyìí ẹ sì jìtì ó ti kú náà kò séyìí tí èémú yẹn máa lọ náà parun bẹ́ẹ̀ yọ̀ọ́ rẹ lómi àárẹ̀ ara tí gbogbo ẹ bá lójú tí ò bá lójú tó má yọkàn lọ lè kó sí kàngan ipe láìfún wọn bẹ́tà láti jọ ìlú ti wà nù sickness ìmí àrùn ẹ̀mí ni tó gbéṣẹ́ mi lẹ́yìn náà ní táwọn afá tuntun fún wa lérí àrùn ẹ̀mí òun náà ni contentment kọ́ ya yọ ọkàn lérí tí máa ń bẹ lọ́wọ́ ẹ̀ máa wo ẹ̀yìn máa máa wo òkè ìsàlẹ̀ ni ọmọ wò mọ́ wòkè gbogbo tọ́lọ̀ máa ṣe fún ọ láyé àárín lọ́wà bọ́ọ̀ bá ń wò sàlẹ̀ ọmọ banújẹ́ àmì tọ́ọ̀ bá ń wòkè ọmọ sí kíni ọmọ banújẹ́ ìsàlẹ̀ ni ọmọ wò ìtumọ̀ ẹ̀ ni pé mọ́ máa wo àwọn èèyàn tí wọ́n ju ọ lọ wọ́n máa wo àwọn èèyàn tí wọ́n náà sí kíni tó jù lọ mọ́ máa wo àwọn èèyàn tí wọ́n bẹ́tà rẹ mọ́ wo àwọn èèyàn tí wọ́n bẹ́tà wọn torí àwọn tó ní wọ́n bẹ́tà rẹ yìí àárín làwọn náà wà ẹlòmíràn tó bẹ́tà àwọn náà ẹlòmíràn tó eléyìí ni téèyàn bá ti ní eléyìí èèyàn máa gbélé ayé àwọn èèyàn máa wò pé ẹ̀dà pé dojoojúmọ́ ní dáfẹ́ lè wọ́n lọ́sọ̀ mọ̀ pé ìmánì ló fi ń ṣe kíni ni ló fi ń gbé ẹlòmíì ní gbogbo ẹ̀dà pé ọ̀rọ̀ eléyìí ti yanjú láyé kò sí nǹkan kan tí ń rán mọ́ ìran mẹ́wàá ìmánì ló jẹ́ mà mo bẹ̀lẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àtàárẹ̀ tara àti tẹ̀mí ọlọ́mọ́fẹ́ kan ṣe wá nu méjèèjì subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha anta أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته